Lord. لله رب العالمين الذي قسم الحدود والأملاك والأرزاق على بني آدم بمقادير مختلفة وأشكال متباينة حتى يستقيم أمر الحياة الدنيا على الأيهة التي هي عليها وعلى الأيهة التي أرادها الله سبحانه وتعالى وقال سبحانه نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا عباد الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لقد أخذ الله على عباده المؤمنين الصادقين بالحب والإطاعة وقال تعالى ولا يجدون في صدورهم حاجة مما أوتوا كما كان النبي صلى الله عليه وسلم حذر المسلمين من أمراض القلوب الذي تفتك بالأمة وتأكل حسناتهم فقال صلى الله تعالى عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيت عباد وكونوا عباد الله إخوانا رواه الإمام البخاري رحمه الله اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في القرآن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المؤمنون عباد الله لقد سعى الإسلام إلى طهارة البدن وطهارة القلب وأما طهارة القلب أولى من طهارة البدن قال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم والقلب هو محل نظر الله سبحانه وتعالى لقوله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم عباد الله لقد حذر المولى تبارك وتعالى من أمراض القلوب لما لها من أضرار على الفرد والمجتمع فأمر بالاستعاذة منها فقال سبحانه قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد ìdá hasan adúgbò fọlọ́ atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ ọlọ́run kọlọ̀ lè bá síwájú wa ọ̀gá wa ẹni tó rọ̀ bá ń sí wa àdẹ́dùwà Muhammad báyìí adúgbò fọlọ́ lẹ́ẹ̀kan sí ọba àwọn lókè ẹnì kọ̀ọ̀kan tí ó dé láyé ọba náà ló pín ọba náà ló pín iye ilé tí kálukú ọ̀kọ́ láyé àti mọ́tò tí ó kù ọba yẹn ló pín iye ọmọ tó bí àti ìyàwó tó fẹ́ àti gbogbo ìyàtọ̀ pọ́nlé tó ń dé láyé ọba yẹn ló pín ọba náà là dúpẹ́ fún jama tẹ́ẹ̀rù kí wọ́n sọ̀rọ̀ kọ́dà yìí tó ètò mẹ́nu kàná tí ọmọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan nínú dáadáa àtọ́lá ọba àwọn ti pè kalẹ̀ fẹ́ni tó dáyé ni ìbádàlá ẹ̀ gbọ́n tọ́lọ̀ bàbá sọ ni ṣé ìwọ́n lòun ti pè yẹn pé kí àbúrò orí ṣe kẹ́kọ̀ọ́ tó sì ṣé ìwọ́n lòun ti pè yẹn kí ẹni tá a pè lọ́dún èké kọ́ máa dùgbò kábàlàgbà wà ní tí ọmọ ara mú un ṣé ìwọ́n lòun ti pè yẹn níbi kọjá sí pẹ́ni tá a fojú lé náà ní ọ̀padà tó ẹni àwọn kàkó ní jẹ kama sẹ́ni bọ́lọ̀ wá ti pín yẹn bọ́lọ̀ ti fẹ́ ká yóri lórí kan rẹ̀ ni níbi sọ pé lánà ọ̀sánmúná bẹ́ẹ̀ náà hún màá yín ṣẹ́fẹ̀ hún pé àyà ti torí ẹ̀ ìsẹ̀mí táwọn èèyàn ó sì láyé sí báwa la pín wà fáànà bàdàn hún fọ́ọ̀kọ̀ bá dé dáràjà àwọn náà ti ṣètò káwọn àkọ́ máa ju àwọn nǹkan wọn nípò a ṣètò ẹ̀ níyẹn tẹ́tì dàbàdàn hún bàdàn sùkúrì yà torí pé káwọn kan ó lè máa jẹ́rú fáwọn kan ètò àwọn ọlọ́run lórí ìbádàlá ṣe ẹbí ẹ̀ máa wá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmìnì tó gbọ́dọ̀ wọn bá gbọ́ tó tẹ̀lé àdéhùn wa Muhammad ẹ jẹ́ sọ fún yín dáadáa ẹni wọ́n wà nínú ẹni tí ọlọ́run ọgbọ́n bá lékè ọlọ́run àbí sèpà gbogbo tí ẹ̀ka tí mo pín ọlọ́run àbí sèpà yìí ẹ wo àwọn sàhábà lákọ̀ọ́kọ́ tí àwọn olówó ń bẹ láàrin wọn. táwọn ọlọ́lá ń bẹ láàrin wọn táwọn onípò ń bẹ láàrin wọn tí wọ́n dúra wọn lọ ọlọ́ọ̀ni wọn ọlọ́ọ̀ni wọn là fi sòdórè ìmọ̀hádẹ́tẹ́ mímọ̀ ọ̀hún tu èyí bá ti ṣe láàrin wọn ẹnì kejì òní máa sọ pé ah, ó sì wá dáa fún lágbájá ìdèmí lọ àwọn sàlẹ̀ sọ yìí ah, ó sì bọ́ ó sì irú wàyẹ ò ní sí lára tiẹ̀ náà bẹ́ẹ̀ ọba sì wá jẹ́ bẹ́ẹ̀ ọba jẹ́ mùsùlùmí tí ọba wá ju àwọn sọ̀hábà tájọ́ wá jọ ọjẹ́ mùsùlùmí ọ̀ ju àwọn sọ̀hábà táwọn bẹ́ẹ̀ jọ ìbádàlá kí n tó mọ bá kó fún mi lọ lẹ́yìn nígbà yìí ló ti kó dúró yìí kó yìí pé kò sẹ́ni kata wọ́n mọ̀ fún lẹ́sẹ̀ tó jọba aláàlọ́ ẹgbẹ́ tó ti jẹ́ ipa bẹ́ẹ̀ wà Muhammad òjì sọ̀kan náà ni ẹ̀rú ẹ̀ ni anábìyí gan fúnlẹ̀ ọ̀sàwádà ó kìlọ̀ fún wa gan ó kìlọ̀ fún wa ó pẹ́ ká mẹ́tí ti ara wa o ká mẹ́ bínú ara wa o ó ní láta ha sàdù ẹ mẹ́ lára ara yín o ẹ mẹ́ pèsè dà yín ṣe dà abọ́lágbẹ́dẹ́ là ní yín o wọ́n lá tẹ̀lé ìjẹ̀sù ẹ mẹ́ wá ìfi tó tó ara yín o wọ́n lá tàbá àbàdù ẹ mẹ́ bìbí tó ara yín gbé o wọ́n lá tẹ̀lé àbàdù ẹ bìbí ọ̀tẹ̀ mára yín o ẹ̀yin mùsùlùmí àlẹ́ ni ìbá ọwọ́ ni wọ̀kúnú ìbádàlọ́ọ̀ni ẹ̀wọ́ àdàlù gbogbo yìí ẹ̀jẹ̀ wọn náà ẹ̀jẹ̀ wọn sọmọ ya ẹni tí ọ̀dà fọmọ bìnrin ẹ̀jẹ̀ ọ̀dà fún ẹni tí òtí rí se fọmọ bìnrin ti rí se ẹ̀yin náà wọn kẹlẹ́ kọjá sí wọn dá fún òun nìkan lọ́wọ́ láàrin ìjà ni sẹ́bà àgọ́ làjọ́ ń tà sẹ́gílẹ́sì làjọ́ ń tà àbí kí nìkan lè lè tó tà mí òun ṣe lè máa ní sẹ́bà ni wọn kẹ́ máa lọ bí pépè ìjà lọ bá kọ́kọ́rẹ́ ní kọ́lọ́jà ẹ̀já mọ̀ bá ti ṣe pé ojú ọjà tiẹ̀ lọ́wọ́ ẹmẹ tó bọ́tẹ̀ ẹmẹ tó bọ́tẹ̀ láàyè ara yìí ìdẹ́ ìdẹ́ mùsùlùmí gidi pé wàkúrú ìbáda lọ́ọ́lì ẹ̀kọ́ àdá ẹjọ́ máa yá tẹ́jọ́ máa sọ máa yá tẹ́jọ́ máa wá sí náà ìbáda là tí ẹ bá gbọ́ ìpìlẹ̀ kútu àmì ẹ máa ní kéńdálé nǹkan méjì àkọ́kọ́ kájọ́ máa yá ẹ̀kẹ́jì ìwà ń dálé ní ìdẹ́kámẹ́lì tẹ́ẹ̀ ara wa ká má ara wa brother wa yíyan ní ọmọ fi yé yí pé ìdí Islam bá wa bẹ̀rẹ̀ nǹkan méjì ní Islam wá sí láyé tí Islam sì ń pè wá lọ́wọ́ Islam fẹ́ fọ̀ wá mọ́ lára ó tún fẹ́ fọ̀ wá mọ́ ní ẹ̀mí. àwọn méjì ní sí ọmọ èèyàn àwọn ará àpàrọ̀ ẹ̀mí tẹ̀lé àwọn ará wọn máa wò lọ́sibítù wọn ò lè rí fọ ẹgbẹ́ lọ́sibítù ìgbà wo kọ́ńtò ẹ̀yẹ ogun lábẹ́rẹ́ jẹ̀díjẹ̀dí ṣe ẹ bá wọn ṣàgó fún ṣe láwọn alákòó àwọn lọ́sibítà àwọn tí wọ́n ń wọ̀ yẹn sàn àwọn ará ni wọ́n mójútó ọwọ́ àpò àwọn ẹ̀mí tẹ́ ẹ̀ bá yí wu àwọn ẹ̀mí sàn tó bá dìjú àlèkè àmà ṣèṣì ní kó owó tọ́kọ́ ti ń sọ pé ní yóò mọ̀ láyà fáwọn mẹ́rin ló wà láàbàánú ní ilẹ̀ àmì àtàwọ̀ ọ̀há ẹ̀kọ́ ìdí sẹ́yìn tọ́ba ti gbà kí á mọ̀ owó ní wúlò ọmọ ní wúlò ẹni tí ó wúlò náà lẹ́yìn tọ́ba gbé ọkàn wá ọkàn wá àárẹ̀ sí mẹ́ mẹ́rin àtàwọ̀ ọ̀há ẹ̀kọ́ ìdí sẹ́yìn ẹni tó dé wọ́n lọ́n gbà kí á mọ̀ pẹ̀lú ọkàn tó ń a bá àrùn lára ọkàn yẹn bá àwọn kan ní owó lọ sí ìlú wọn láti ibi ó béèrè ṣé wọ́n gbọ́ yìí ní a sọ pé lágbájá ah! ọ̀yà amúnákọ̀dá ẹ̀yà ìlú lọ sí ìlú ṣé ẹ̀ bàbá àwọn àwọn ṣé wọ́n wọ́n lọ sí ìlú kí wọ́n lé lágbájá ní gbogbo dọ́kítọ̀ wọn láti lọ fún ọ̀tọ̀ yìí ẹ̀ ṣẹ́gbẹ́ wọ́n lé lágbájá aláìní mi ni ah! ẹ̀yà ìlú lọ sí ìlú báyìí lọ́wọ́ tẹ́lí gbogbo àwọn kan pátápátá wà sí wọn wo kọ́lá lọ́wọ́ kọ́lá rasul ní gbogbo àwọn kan èyí tó wọ́n lágbára jù nínú àwọn kan òun la fẹ́ sọ lónìí ìjọba ìyá ká fẹ́ sọ ìta fẹ́ sọ ní àwọn kan tó lágbára jù tọ́lọ́ wọn bá ọba àdéhùn ọlájẹ sọ fún àdéhùn pé àdéhùn yóò ní yìí àwọn tí kìíní yìí máa ń bẹ lára wọn dẹ̀bí ti gbàtà ní bí wọ́n ṣàdúrà lé ìpàdé táwọn yìí bá dà mọ́ ẹ̀yọ ọkùnrin mi ta ni wọ́n tó ní ṣàdúrà parọ́ ọlọ́ni kó àwọn tó yẹra fẹ́ fàlà lè sọ́rí máa fàlà wọ́n ti sọ́rí yásùmí wọ́n ti sọ́rí nàfà dáàtì wọ́n ti sọ́rí hásìlì kó àwọn tó yẹra fẹ́ fàlà ìwọ́n náà wọ́n bá tó lè fàlà kò wọ́n bẹ̀ ọ́ sọ́mi lè sọ́rí nàfàlà níbi àbúrò àwọn ìgbà tó dáa wọ́n ti sọ́rí yásùmí ilẹ̀ ọ̀gbọ́kàn àti ibi aburú àgùn pápá nígbà tó bá fẹ́ lọ wọ̀ wọ́n ní ìṣàlẹ̀ nẹ́fà fẹ́ẹ́tì tẹ̀lẹ̀ kọ́kọ́ àti aburú àwọn tí wọ́n máa pọ̀fọ̀ sínú ìwo àwọn tí wọ́n máa dì í tí wọ́n máa pọ̀fọ̀ àwọn tí wọ́n máa lu sé tí wọ́n gbé tọ́ba tí wọ́n gbé sáfì sí máa dákọ̀ rẹ̀ máa tọ́ba tí wọ́n kọ̀ àti ibi aburú àwọn onílara nígbà wọn bá lọ sẹ́nu pé kò ní kílára lágbára lọ tọ́lọ̀ fi ní kàndẹ́ni máa wá sọ̀rọ̀ ayé di aburú àwọn tètè kí ni ìlànà ìtọ́jú ọba ní kàndẹ́ni ọwọ́ sọ̀rọ̀ apá rẹ̀ orí pé tọ́ba pọ̀ lọ́ ogbé tọ́ba pọ̀ lọ́ tọ́ba múra yóò bá tiẹ̀ dé bá dàgbà ìtọ́lọ̀ ní kàndẹ́ni wá sọ̀rọ̀ apá rẹ̀ òun ká ń tẹ̀lé lára òun la fẹ́ sọ díẹ̀ nípa ìrírí ìbádàlá ìlara ìsọ olówó lòlò sí tí a bá lára owó tán òun ló ní mọ́tò mẹ́ta tí kú yóò dẹ̀rẹ̀ tí ọmọ ìlú báyìí káàkiri tí ọmọ wa parí fún wọ́n tiẹ̀ tún wá fi gúnlẹ̀ ààrẹ kò tiẹ̀ rírì kankan sí gbogbo nínú ọmọ wọn ta kò ní ra àwọn títí ìdára níbẹ̀ o. Abi yìí lánàá bọ́wọ̀ lára bá tẹ̀ ó lè di ẹlẹ́tẹ̀ẹ́ lórí fún mi. Nígbà táwọn ilé yìí ń fi nínú gbà àsáyé wọ́n ní báyìí. Olùkọ́ sì wà bẹ́ẹ̀. Ìlara amánsá jẹ́ abiyamọ́lẹ́ tí ọ̀dọ́ máa mẹ́. Ọmọ àkíní yọ̀kù ọmọ àkíní yọ̀kù ìkà ẹ̀dọ́ kù. Yọ̀wọ̀ akọ̀ àlàyé lásìkò tí olè mímọ́ kò sì ní lọ́mọ mọ́ yọ̀wọ̀ akọ̀ bẹ̀ èrò ń yọ̀ pa. Àyè ẹ̀wọ̀n yẹn mọ́ sí kálukú la tẹ̀lé àwa káàkiri tó nara bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàrin ẹ̀dẹ̀ kan ara wa ó lè tutù ọ. a bẹ́ẹ̀ lè fẹ́ ẹ̀dẹ̀ ìdílé lára yóò wá bá wọn bẹ́ẹ̀ rí ní. sẹ́yìn omi pé òun nìkan lórí ṣe láàrin wa ni à ìjọ jimẹ̀jimẹ̀ sí máa ń pè wọ́tà máa ń lọ jẹun lọ́dọ̀ rẹ̀ nínú lọ́ọ̀sì ní. òun sì sàánú ọdún wá títí dàgbọ́n ẹni tó dáa fún máa ṣe eré ire wọn wá ní dàbí ire wọn yóò wá dàbí ẹni tẹ́lẹ̀ tí ń ṣe yí gan ibi ń lo ìdúkìrì yóò padà ṣe yóò padà tú nílà bá wọ àrà òjò yìí tú ni nílà bá wà lù mọ̀lẹ́bí wọ́n tó ẹbí kò ní tó mọ́ tọ́lọ́ fún ọmọ sọ pé ta ni èmi ẹsẹ̀ bẹ́ẹ̀ yá rẹ̀ kọ́ wa lọ́wọ́ kọ́ wa lọ́nu mọ́tò dẹ́gbàá rẹ̀ ń bẹ́ẹ̀ lọ́jọ́ ní ìfọ́ àkùrẹ́jọ́ ìdílé kọ́mọ́tì mi nínú ọ̀hún ni àwọn abájẹ́ ẹ̀kọ́ sèbè kọ́mọ́ pé yìí kọjá lè ta ni èmi yẹn sẹ́kẹ̀ ìyá rẹ̀ sẹ́kù ní owó tó ní yóò nínú jẹ mí bó ń bá ti nínú jẹ mẹ́rin náà tọ́wọ́ ní yọ wà wà lásì ẹsẹ̀ ẹ dàkún bí nínú abáwà lọ ẹni sẹ́kù owó tó àti ìdáyé o tí sọ lówó lòlò sí tí sẹ́ni mọ̀lẹ́ tí òbí náà tí sọ gbajúmọ̀ tẹ̀tẹ̀ tí tú àwùjọ ká tí dẹbí ń tí dẹbí ń tí dọ̀nà mú òun ni táwọn pẹ̀lú la bá dẹ̀ bá sẹ́ni táwọn pẹ̀lú la wọ́n fẹ́ sọ̀rọ̀ báwọn pẹ̀lú bá rẹ̀ ọlọ́wọ́n gbàmí láyé kó yá ní kọ́ra yìí kí ni jẹ́ lára ni sẹ́ni táwọn bá pẹ̀lú la yìí la Yorùbá tún máa ń pè lẹ́gàn kó yóò la ẹ̀ńdẹ̀gàn àmọ́ tún náà yìí lẹ́gàn tàmí ni zawali nẹ́ẹ̀mẹ́ alèlè múlẹ̀ ní alẹ́ ẹni tó dáa fún tó lọ sọ̀rọ̀ fún kẹ́nìkan máa rò pé kó bàjẹ́ fún ìdíje làwọn pé ó tiẹ̀ ti lówó ọmọdé náà ó tiẹ̀ ti yẹ ọkọ̀ máa tẹ́ sẹ́yìn ẹni tí ó lò pé kọ́ máa lówó mọ́ ẹni tí ó lò pé kọ́ máa tẹ́kù ẹni tí ó lò pé kọ́ dáa fún ẹni tí wọ́n ń pè lóní ìlara èyí sì mẹ́rin wá ni wọ́n èyí sì mẹ́rin wọ́n ni wọ́n to ọ̀kan bẹ tó lé to bẹ tó dáa méjì to tó wà I ìkan bẹ tó ṣe kí ni tó lé ìkan bẹ tó to kí ni tó dáa méjì wá ṣe kí ni ìpín alákọ̀ọ́kọ́ nínú dára kọ́ máa wò ó tẹ̀ àníṣẹ́ kó bàjẹ́ fún un owó oníkọ́dà fún un náà àníkàwọ́ ti ẹ̀jọ́ dẹ́dẹ́. yóò sì máa gbé mọ́tò lọ́yọ́ wa tẹ̀lé sí i alẹ́ kí mọ́tò lọ́yọ́ bá tẹ̀lé káwọn ìjọba bẹ tẹ̀lé kó ń lò ní bíi kò ní kó ń lò ní mọ́tò bá ó ní kó bàjẹ́ bẹ̀rẹ̀ tó ní káwọn ìjọba ní ìlara kan lò èyí ò sàn o kí mo ló dé ọ̀sán kò sí ìjọba bẹ́ẹ̀ o torí aburú ju aburú lọ àmọ́ aburú eléyìí tó sàn sẹ́rẹ́lẹ̀ kejì òun fẹ́ èyí lọ́pọ̀ jù ìsìn máa sábà ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí tí wọ́n bá súnmọ́ ara wọn. òun ni kọ́ máa rò pé kó bàjẹ́ fún torí kí dáadáa òun lè dìtò. ìmọ̀ ṣẹlẹ̀ láàrin àbúrò àtẹ̀gbọ́n bàbá kan ìyá kan ló bí àwọn méjèèjì. àbúrò tí wọ́n ti dìbò àdéhùn abilé kúrìsì gbogbo lé òun lòun kò ní tó. yóò máa lára ìmọ̀lẹ́ tó wọ́n ti kú ilé ṣe kíni. kọ́lá yìí ṣe láàrin ọmọ sí bàbá bí bàbá lówó wọn apẹ ara wọn dẹ ní ìgbẹ́ lọ́wọ́ pípa ọba yìí náà wàhálà yẹn ti pọ̀ kó kú bí ó sọ́ni òwe tó ti wà pé òun lè ní àǹfààní níbi ikú rẹ̀ tí wọ́n ń tàbí náà kó kú tí lára kó kú mọ́ kó bàjẹ́ fún ọ ọ̀fẹ́ tó bàjẹ́ nítorí kí ọ̀la yẹn lè ṣe kí ni kó ní tiẹ̀ èyí ló wọ́ sí i ló wọ́ sí i ẹ̀ ẹ̀ ẹ̀ ọlọ́run èyí ń gbé ní ìpìlẹ̀ náà kúrẹ́ njọ́sọ́ lọ dáadáa máa tán ádámù ni gbogbo àwọn aláìka wá ní kúté ń pè láfa nígbà wọn wọn arábọ̀ tó wá ní gbogbo yín àti ìbílísù àti òye mi kẹlẹ̀ bá dáhùn ádámù ìbílísù wọ pé à iyì tí ń dà eléyìí wọn ti kiri yóò máa gbà owó bàjẹ́ nílé yìí kí yìí wọn lè padà sọ́dọ̀ yóò yóò bí nílẹ̀ yóò bí nílẹ̀ ẹ wo gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ máa ń kọ òyìnbó yìí ẹ̀yẹ ni yóò pé àwọn ohun ìlọ́ bẹ́ẹ̀ Yorùbá tó jẹ́ pàkẹ́tọ̀ àwọn ẹ̀dùn mọ́tì máa gbé gbà ọ̀tọ̀ ọ̀yọ́ ọ̀tọ̀ ọmọ ìyá méjì bọ́ọ̀lù lójijì ọ̀tọ̀ ọ̀yọ́ ọmọ ìyá méjì ṣe bọ́ọ̀lù lójijì wọ́n ẹ̀yọ́ wọ́n ẹ̀yọ́ wọ́n ìdáná wọ́n ní òwe kó lọ́ọ̀ba wọ́n tún lówó ẹ̀mí ìtọ́ka kó bá sẹ́ẹ̀ bàbá wọn ni wọ́n pé ọ̀tọ̀ ọmọ ìyá méjì bá ọlọ́run lójijì owó ìkànnì ó tún wá lúwẹ̀ mí tó tún takò eléyìí ìjẹ bàtà lóhùn nìtọ Ọlọ́run ní sẹyìn lọ́wọ́ ayá òun sáwọ owó èmi nù wọn tún lọ́wọ́ èmi nù takò wọn ní wọn bí mẹlẹ ọyọ ẹsọ rẹ náà wọn bí mẹlẹ ọyọ tí ẹ ṣe kí ni sẹmọ kọta kó òwe ọtọ ọmọ ìyá méjì gbọ́dọ̀ ní sẹ́ni gbogbo ọ̀rọ̀ yẹn kọ sọ́rọ̀ bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ wà ní pé wọ́n bí wọn lé ọ òtún àgbọ̀ yìí sọ̀dá yẹn ẹjọ́ wọn yá kan náà kẹ́ ìsìlámù múlẹ̀ ní dọ̀tà ara yìí wọ́n lábá dé sẹ́ni kan mẹ́rin méjì bọ́ọ̀lù bá sẹ́ni kan lóògùn náà méjì ẹjọ́ wọn yóò túmọ̀ bẹ́ sọ̀rọ̀ ẹ̀ tọ́ọ̀ bá múra ọmọ ayé àlè ní pàtẹ́ yẹ ọ̀rọ̀ gbà pé ọba mi lọ ní sìn òun ló ṣe kí ni wọ́n ní ẹ lọ pé bọ̀dá rẹ̀ wọ́n wá mú nítorí kí a rẹ̀ ẹ lọ pè mí ẹ lọ pàbó ẹ wá mú nítorí. dáadáa o ẹ wà níbi Adam alayhi salatu nígbà wọn bí kọ́ọ̀bì tí wọ́n bí àbí tí àwọn alẹ́ nìkan ní ọ̀fẹ́ obì kan tí obì wú àgùgbò ẹ̀gbọ́n wọn ní kọ́ fẹ́ ìyá bí bá bò káàbùrò fẹ́ ìtì wọn bí mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mo pé ìkọ́ yá ìyí tèmi lọ́yẹ̀ kó lè rí kọ̀ yẹ kó jẹ́ tàbúrò mi kí ló ṣe bá kú ẹ̀ ọ̀pá onídùúkì omi tí ó ti tiẹ̀ ẹni bá ti dé dúkìá tiẹ̀ lè di tòun tó bá lára rẹ̀ ó lè pa ọ́ gẹ́gẹ́ bí kọ́ọ̀bí láti pa ẹ̀rí wo ìsinmi ẹni ọlọ́run bá dùn lọ́la ó ní làákùtù láti dùn ìlú ìgbé mọ̀ pa kí ló ti dé ọ̀pá pápátá náà ọ̀pá asopara mi na nna yi ni ọba tó ń lé grace sẹ́yìn náà bí ilé ìlú olówó náà bí ìlànà ìwà láyé lẹ́wà pàtàkì sùkúrẹ́ òdodo wọn sọ kọlu ni bí kábìlà ti sun pa bí nàgbà ọ̀pá tó yí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí nàgbà pa ògo ojú ẹbí yí ẹ fún pẹ̀lú ẹbí yí o nítorí wàá ṣe fún yín ẹ̀ma fara mọ́ ọba ti fún yín ẹ̀ma fara mọ́ ọba ti tọ́jú yín ẹ̀ma fara mọ́ gbogbo ń bá pọnú lé yín ọgọ́rùn ún mẹ́ta ẹ̀ma ìlú ẹ̀ma ọgbẹ́ tàbí ẹ̀yọ́nu sí kẹ́ kó láwùjẹ kẹ́ mẹ́tàbí kábìlà fún ábìlà mo fi lọ pé ìtò lágbára jù lára òun ni èyí tó gbà pé táwọn bá jà sí kiri tẹ́lẹ̀ ká bá kú mọ́ àwọn tòun yóò ṣe kiri ìlànà tó lágbára jù ìlànà yìí ló ti mọ́ka ìlànà ilé ẹ̀kẹta òun á ní pé owó ní ìtòhùn fẹ́ ni pé sórí náà lọ́wọ́ rẹ̀. torí tí máa ń gàdú bẹ́ẹ̀ lọ àdìpá bọ̀ sẹ́fọ̀ ló ti yẹ yàwó lọ́wọ́ ìjà wọn lọ́wọ́ mẹ́jọ ẹ wọ́n wá fi lé di gọ́ọ̀nà ní sèé ní ìlú lórí ìlú tẹ̀lé yìí wọ́n bẹ́ẹ̀ tàkó náà wọ́n kò bí ọwọ́ kù torí lèmi náà bá gbẹ́sẹ̀ kò ní bá bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ kọ́ láwọn ga sí torí òun náà bẹ́ẹ̀ ga yóò máa bí nígbà bàbá tẹ bá ga sí òun ò ní ga bọ̀rọ̀ òdì mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ tó bá dáa ju ẹlẹ́kẹ̀rẹ́ tó wá dáa jù ṣẹ̀ríà kìí pè ní hasan yìí máa ń pè ní bíbútọ̀ kí là ń pè ní bíbútọ̀ ìjòwó ẹni tó dáa fún kó wá mú májẹ̀mú méjì dání májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run májẹ̀ ọ́ bàjẹ́ fún un náà dáa ní májẹ̀mú ẹlẹ́kejì ẹni tó dáa fún ọmọ ọlọ́run májẹ̀ ṣe kí ni ah ọlọ́run kò tó wá ṣe fẹ́rẹ̀ yìí o ó wù mí náà tètè náà dáa o àmọ́ májẹ̀ ọ́ bàjẹ́ fún ọ̀fàdúrà sí pé kọ́mọ́ bàjẹ́ fún ọ̀wà bìtìẹ̀ náà tọmọ pé bìtìẹ̀ ló ṣe kíni làbẹ́lẹ̀ wa Muhammad níbi sọ pé la asàlẹ̀ ẹ̀là fìtìlẹ̀tẹ̀ yìí èyí lára yẹn àfi bí nǹkan méjì wọ́n sọ pé alákùnrin kan kọ́lọ̀ wọn bá fún ní mímọ́ tí wọ́n lo ìmọ̀ wọn àná alẹ́ yìí wọ́n àtàrà fẹ́ẹ́ ha tí ń lo lọ́sà tí ń lo lóru kéèyàn máa sọ fọlọ́ tó ọlọ́wọ́ bó o ti fún lọ́wọ́ yá mímọ̀ tí ń lo ìdákùnmọ́sà fẹ́ẹ́ mi náà mímọ̀ tí ń máa lò kí tiẹ̀ bá ṣe kéde àtọkùnrin kan tá a fún lọ́wọ́ fàyọ̀wòlì kẹwù fi sabilillah tí wọ́n náwó yẹn síbi tọ́lọ̀ ọwọ́ lọ́wọ́ bó ti fún lọ́wọ́yá lọ́wọ́ yìí mọ́jọ́ wọ̀ yọ̀ tán ṣùgbọ́n fẹ́mi náà tẹ́mi náà máa ń dá sí sẹ́nu kọ́ lára rẹ̀ bàbá kò ní kọ́ bàjẹ́ fún ẹni tó bá lára tí ò ní yẹn tó fi jẹ́ tọrọ òun là ń pè ní lítọ̀ tí sẹ́yà fi ara mọ́ eléyìí ni ìpín tí tí ìlànà pèsè ìbádàlá kí ni máa fara ọ̀rọ̀ ẹlẹ́kẹta nù lọ́rọ̀ máa tí mo fẹ́ sọ kí ni máa fara sẹ́yìn tó fara ẹ̀jẹ̀ sáré sọ mẹ́ta tàbí mẹ́rin fún yín àsìkò ńlọ. àkọ́kọ́ ń bẹ̀ bókítù masud ẹni ọlọ́run sọ lé bókítù ọmọ bínú ẹ̀ ọmọ bínú ẹ̀ bọ́ọ̀ bá ti bínú ẹni tó lọ́ọ̀ sọ lé fún ọ̀dà rẹ̀ lápẹ̀lẹ́ èlò lọ́wọ́ àmọ́jà ti wà láàrin kìí ṣe kìlèjì èèyàn àmọ́jà ti wà láàrin tó ẹgbẹ́ ìjà pẹ̀tẹ́lẹ̀ náà yìí sọ̀rọ̀ ara yìí níbo ya lọ́lá bá dé sẹ́yìn tọ́pọ̀ bájà èyí bá dé làmọ́lé bá dé lórí bá dé ìjà sì wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú owó tó yẹn lẹ́sìn ọmọ ẹni ní ìgbé a ọmọ ti jù mí lọ a hey a lágbájá tẹ̀lé àtẹ̀lẹ́jà kọ́ máa dáa kú tèmi bàjẹ́ nù mi tìẹ́ bàjẹ́ nù tìẹ́ sí bá nì kí ló mọ̀ràn mọ̀sílẹ̀ tó dàbò yọ lára rẹ̀ torí pé bínú ẹ̀ tẹ̀lẹ̀ bí yìí bá ń bínú èèyàn yìí máa ń múni ṣe ìlànà ẹni tó bínú kó lè bínú ẹlẹ́kẹ̀ẹ́ni tí mo bí lára kíkuru wà lọ́wọ́ yìí kí ni bí lè rábẹ́ kọ́tọ́ rẹ̀ lójú yàá bí sáà tó bá tẹ̀ wá lóore ní sẹ́gẹ̀ ìtẹ́lẹ̀ yìí. lágbájá òun dùn láwọn àwa yìí débi ìṣẹ́gbẹ́ ẹ̀ sẹ́nu pé lóye tètè ṣèwádìí lẹ́nu ó ní alẹ́ ẹ̀yinú bíi wù kàlákùtà ní mi náà ní wọ́n kàlákùtà wù mí dì ẹjọ́ ní lẹ́nu pé yẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ wọn ti dì jẹ́ra gẹ̀ ẹ̀mí ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ máa sọ̀rọ̀ ìrẹ́lẹ̀ tó kéré tí ọ̀ tẹ́lá bẹ̀rẹ̀ lọ tó bá dàgbà tọ́lọ̀ bá sori fún mi ké yìí rẹ̀ tí bá tẹ̀lé ká kí wọ́n lọ sori má bàrà bàrà o. orí tí ma sá ma dá wa láàlẹ́ jù èyí tó dàgbà mu kọ́dà lẹ̀ Yorùbá ẹ̀ rẹ̀ tí wọ́n sọ bí a tìlú wọ̀ làgbà ó tún ma sépèlè àwọn gbà mí ó ní gbogbo tí yàrá bí sá gbọ́dọ̀ gbogbo ìfọ ẹnu fún ẹgbàá àwọn kékeré ẹnu gbogbo ìlú àjọ àwọn tọwọ́ kálá bí ìgbà tó lè dúró fún ọgbọ́dọ̀ oníṣẹ́ tó tún ní kọjá gbà ọgbọ́dọ̀ dáa fún ọ tó tún ní kọjá gbà mẹ́ta mi náà fọlọ́ máa dọ́ lọ́la ọlọ́ máa sọ̀rọ̀ ìfọ̀ kéésì ní ọ̀tọ̀ àmọ́ gbogbo tó fi sàgbàdé ní ìwé ìtumẹ̀ ní káwọn mẹ́tò. kọ́lọ̀ bá wá jẹ́ gbọ̀lẹ́gbà wọn tí ọ̀bá wá táwọn kékeré lè bá wá jù lọ tí ọ̀bá sì láká yìí òun náà wà ní gẹ̀rẹ́gà pé mi ṣe pé wọn kò wọ́n jó wá ní mọ́. ọlọ́mọ ti ní ó kéré kọ́ wá gbà fún tẹ́sí yóò fi dá ní kọ́ gbà fún o ìtẹ́lẹ̀ lómi òpin sí ní a bá fi ọmọ àlẹ́ jẹ gómìnà ó ṣe your excellence fún un lábẹ́ òfin bẹ́ẹ̀ lábẹ́ kọ́ òfin ni bẹ́ẹ̀ yẹn kú ni ó tẹ ọ lé wa tipátipá bóòlù ọlọ́run sì wá sí àbúrò rẹ léyìn pàtàkì tó máa kàn lábùkù kùnú lé ọmọ àgbẹ̀sà yìí wá ń bí yẹn ti gbogbo ayé wáyé mú ìlara tó fi ọgbà dùn ìlara ní sí ọ ìlara tí ní sí ọ yóò bá yìí rẹ jẹ inú tí ìpàlára ní kéèyàn tó ní. bá a nà bá inú tí ìpàlára kúkúrú ní asàtì wẹ̀njá mo fẹ́ dolórí mo fẹ́ mọ̀ gbà yìí ṣé eré yìí ìmọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn tíṣẹ́ kan náà bá pamọ́ pọ̀ ọmọ àbá o olùsòwò méjì tó bá di kóhùn lọ́yọ̀ kóhùn jẹ chairman lọ́jà wọ́n jọ ń ta sọ́ni ẹni tó ti dílé pé ha pẹ̀lú àti bá business lọ yìí tó wà yẹn chairman náà wọ́n lọ́sọ̀ọ́ èmi ni wọ́n yàn tó wà yẹn chairman náà wọ́n lágbo èmi ni wọ́n yàn ó ti dí gbòòrò wọ́ọ́rọ́wọ́ nígbà yẹn lọ́mọ àgbẹ̀ wá lọ China lọ́ba dé gbogbo tó ń gbà bọ́bá kó wẹ̀ lọ́gbọ̀n dé ìsì kọ́lé báyọ̀ wọlé tó wáyé làwọn yẹn bá kó wọn bá rà gidigidigidigidigidi èyí ti dúró fún wọn jẹ jámanu ilé ìtọ́ yọ kò tí yíyọ lára ẹ̀ oníṣẹ́ kan náà wọ́n jọ sí yóò bí ìgbẹ́fọ̀ yẹ kó tó lóde tó ní sẹ́yìn náà bọ̀ lọ́ba pàdé ṣẹ̀tàn ṣẹ̀tàn wá pẹ̀lú láwọn àkúmí lórí àwọn àkúmí yẹn wá pẹ̀lú wọn wá gbin ṣẹ̀tàn wá nínú wọn pẹ̀lú wọn sọ́sẹ́ Ànábì Musa ìwọ́n bí ṣẹ̀tàn lè bíà ṣẹ̀tàn ni wọn wọn lòun lọ jáde kí ló wọ́n ṣe wọn lòun lọ tajà àwọn ọjà wọn lọ ká àwọn yà àkúmí mẹ́rin tó ń di yìí òun lọ tàbí lọ́jà ọjà wọn ló ní ọmọ aráyé àwọn ẹ̀rọ àjà wáyé lọ́jà wọn wà ràkúnmí alákọ̀ọ́kọ́ kí ló wà bẹ́ẹ̀ ó lè lára ni ràkúnmí kejì kọ́ ọlábòsí ràkúnmí kẹta ń kọ́ ọlábàámẹ̀ àbámẹ̀ kọ́dá bẹ́ẹ̀ tàwọn ló torí àsìkò ìjẹ́ wọ́n ṣe tán táwọn fẹ́ ta àbòsí fún a ọlọ́run ọba ayé àtàwọn olórí ayé àbòsí látàfáwọn ẹ̀rọ àpòjẹ́ mẹ́rin òun ló di orí èsì ní kankan tí ń dọ̀bálẹ̀ nígbà tó fẹ́ dìbò ní ìdíjà mọ̀ nígbà ìjọba ẹ̀sìn kọ́lé káàkiri ní ìbòrèsè lówó ẹ mọ̀ bọ́ sàbòsí ẹ má jọ bá ọlọ́yìn jíjẹ má kó yẹ o ṣèyítánì ló ta wọ́n síra ǹjẹ́ ta ló ta ìlànà fún ọlọ́run àfọ́ àlọ́ ìlànà bọ́lá ọmọ ti gbà fún kálá yọ yóò wọ́n máa bẹ̀gẹ́ rẹ̀ ni lẹ́yìn tí wọ́n máa fọ́ àti ọmọ bẹ̀gẹ́ àfọ́ àti ọmọ sọ̀rọ̀ àfọ́ àlẹ́ ìdá yọ ṣèyítánì ló ta ìbádàlá gbogbo ẹni tí òun bá dà fún papọ̀ wọ́n lára ara wọn nítorí gbogbo wọn ló fẹ́ ju ara wọn lọ nínú tí ipa kéèyàn lára ara ẹni òun ni ká máa ju ọ̀gá ká máa di iyì ló fi jẹ́ sọ pé tí bá ń gba iyì lọ́nà kan lọ́nà kan àwọn tó bá wà lọ́nà yóò mọ̀ fẹ́ náà rẹ̀ wọ́n mọ̀ lára rẹ̀ gbogbo ẹni tí bá máa ń gba iyì lọ́nà kan ọ̀nà tó wà àwọn tí a bá jọ wà lójú ọ̀nà wọn ò ní gbá tiẹ̀ sẹ́ẹ̀rẹ́ ìgbà tiẹ̀ tí wọn ò gbá tiẹ̀ yẹn wọ́n lára ẹ̀ wọ́n gbẹ̀gẹ̀ ní kò ní túmọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn náà wọ́n bá ló pété wọlé tuma ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn afa ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn alágbó ìṣẹ̀lẹ̀ lọ́nà àwọn tẹ̀ka sọ ìtí ó di ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ orogún mélòó ní ìgbà kára wọn àwọn náà mọ̀ bínú ara wọn wọ́n mọ̀ ìjọwọ́ ara wọn yóò wú àti náà súnra wọn súnra wọn dúpọ̀ ní tiwọn náà yẹn kan gba ara yẹn pẹ̀lú ìbádàgbà nínú tí fa ìlànà nínú tí fa gara bọ́lá ti kọ́rin ìpìlẹ̀ ọ̀gá àsopọ̀ alábàdà nìlá bẹ́ẹ̀ ọba ti gba alára yóò ṣe kíni yóò lára nínú tí ìfọ̀lára kí ẹ̀mí ọ̀làhùn ọ̀dọ̀tí ẹ̀mí ọ̀dọ̀tí tó ọ̀làhùn yóò lára nínú tí ìfọ̀lára òun ni kéèyàn gbà pé tọ́lọ̀ ń ṣe fẹ́ nìyí kò tọ́ sí èmi ló ṣe kíni èmi ló tọ́ sí ìbádàlá ọ̀dà yìí dúró bẹ́ẹ̀ ọ̀dà dúró bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀wọ̀n professor sì kẹ́ yìí wọ́n tọ́lọ̀ bá kẹ́ tó bá kó nílára tì ọ́ ó dàmú ara ẹ̀ kó mọ́ ní kọ́ mọ́ sí bóyá ìlú ní bóyá pọ̀lẹ́ ló ní bóyá owó ló ní bóyá ó fi ọ́ sasọ́ọ́lì bóyá ó fi ọ́ sọ̀dá bóyá ó ìwọ ló dáa fún jù bóyá ìwọ lọ lọ́wọ́ yẹ jù bóyá lọ jàtẹ́ lọ ìwọ lọ lọ́wọ́ lọ́wọ́ jù ìwọ lọ rọ́jà tá jù tí wọ́n á lára rẹ̀ wọ́ mẹ́ta mọ́ Yeah. ó jẹ́ kọ̀tínẹ̀ ẹ̀jọ́ wa lọ́dà kò sẹ́ni lára tí ó rojú ẹni tí lára ojú wa bí a òkú sẹ́ sẹ́ni tó bí a ẹ́ wọ́n mú jẹ́ nothing on owó yòókì ní ikú ọmọ yòókì yẹn. gbogbo ẹni tí bá la owó rẹ̀ ṣe rí ọmọ tó bá yòókì ṣe rí nígbà tí ìdáni lára sọ̀rọ̀ rẹ̀ dùn ní kí ló máa ń gbé ṣe lòní ẹni bá lára rẹ̀ náà yóò máa yóò máa gbé ṣépè ní ọ̀rọ̀ yòókì yẹn dún ayé yòókì yẹn kára ọmọ yòókì yẹn dún ìyàwó náà gbọ́ mi tó gbọ́ mi lókè pọ́pọ̀ rẹ bá ti lọ ọjọ́ rẹ ló ń gbé jáde àbújá tètè sọ fún bàtà wọn kùnú bàtà kọ́rọ́ fẹ́ bàtà wọn yé lò tètè máa fà létí tètè máa fà létí. sẹ́wọ́n ní bàbá jẹ́ ẹtí la ó ti di márùn tí mo ti kà ti márùn tí mo ti kà n bá fi kà sí ìdàlú lọ òwe sẹ́wọ́n ti la kí n túmọ̀ pé kì í ṣe mú mi ní n ba àyùn àtọ́wọ́ mi sẹ́ni ní n bàjẹ́ ìmẹ́lì rẹ̀ ń lọ bí ti lára wọn alẹ́ kò wá Muhammad onílé ayé ti tẹ̀mí o fi ìjẹun fi akudi mọ́ni wùbá òfi sabilillah wà fẹ́ òun jahannam wàlá ayé ti tẹ̀mí o fi ìjẹun fi akudi mọ́ni ayé ìmọ̀ni wal hasan anabi ni mọ́ni ní tọ́jú mọ́ni gidi nǹkan méjì ò lè padì lára rẹ̀ nǹkan yóò mú ẹrú kú sẹ̀mí nínú àtẹnukú sọ yẹlẹ kí nkù nkọ́ máa fi mú fà á inú bá ti lè mú yẹn fi mú fa eruku mu fi sẹ̀mí ńlá imú yẹn ò lè fa iná ẹ̀ka nẹ́mọ̀ mọ́ imú tó bá ti fa eruku jihad imú yẹn ò tó lè fa iná. fi ń nira ẹ̀ ó dùn yín ṣe ní kọ́ sí. ọ̀fẹ́ bọ́ sí ìnira tí èyí tí bá ń lara máa ń dá sáwùjọ. ṣé tá a bá kó jọ tá a kó jọ náà jọ àbá lẹ́ni ṣé tí ìlara bá wà láàrin wọn tí ìlara bá wà láàrin wọn yóò túbọ̀ ní dáńdá. bí ó lára kan ẹ̀ tọ́lọ̀ sí ìfẹ́ kó wà láàrin yín ẹnì kan tí wọ́n ń larí tọ́lọ̀ sí ẹ̀kọ́ náà tó wà láàyè sẹ́yìn bí lan yóò tú jọ ní dáadáa anáwó Muhammad ó yẹ ẹyẹ ìgbìlọ̀ fún yóò àrùn tọ́sà àwọn tọ́sà ní ẹ méjì ó ṣe yóò yóò ha ẹ̀sìn dànù wọ́n lé ní nọ́ọ̀sì ìdíyẹ́lẹ̀ mo fi ọlọ́mọ bá tọ́lẹ̀ mi ìgbura náà tẹ̀lé kúlò ní jàǹdà ẹ̀yin mú mi ní tẹ́lá kọ́ra ẹ̀yẹ̀ ìwà ìyẹn náà wọ́n yà tó bínú ẹ̀ ní dẹ́kun yìí àtà kàhábù dẹ́bi ní dara yìí dẹ́bi ní dara yìí àfàlà ẹ̀jẹ̀ fufu yìí lò ìdí ó jẹ́ kẹ́ ẹ̀dí fi ara yìí afṣu sàlẹ̀ àbàbí máa yẹ nìkú ẹ bá ti padà ara yìí wọ́n ti sàlẹ̀ máa yẹ ìtumọ̀ yìí pé njọba a bá lára mú tá a nífẹ̀ẹ́ ara wa ìjọ òun ni múmi ìjọ òun àwùjọ tí lára bá wà tí wọ́n ń lára ara wọn tí wọ́n ń bínú ara wọn tí wọ́n ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ ìkàkọ́ wọn ṣẹlẹ̀ láwùjọ ìṣàkùn ìjẹ̀rí ìwò wọ́n máa ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn dá àwọn ni wọ́n pàdé mọ́sálẹ́ sàlámà lẹ́kùn bọ́lá sàlámà lẹ́kùn sísá sàlámà lẹ́kùn ìgbìmọ̀ ìgbìmọ̀ àti ìlẹ̀kùn àkọ́ ọmọ wa rẹ̀ ní àwọn burúkú ni sẹ́yìn nù yọ ó lára kọ̀ọ̀bẹ̀ ó lára kọ̀ọ̀bẹ̀ ó lè mí nínú àwùjọ sí làwọn kejì wọn máa ṣẹlẹ̀ ìṣẹ́gun kejì wọn kejì òun ni pé aburú ọ̀hún ṣẹlẹ̀ láàrin wọn síra wọn torí tí bá sọ̀rọ̀ ìrìn kálá ìlà kan tẹ́ni wọn bá wá ń dọ̀tí wọ́n máa pílánì bí wọ́n ti ṣàbùrú fẹ́ni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní ọ̀nà ìgbéni tí ìjọba yìí wá sí ilé ara rẹ̀ lóṣèlú ní tó balẹ̀ sẹ́yìn pé lára ní máwùn yẹn máa ń fi náà wọlé ládùúgbò ó ní lágbájá akọ

nígbà wọn lọ jáde láti ìlú àmẹ́bí ní kí ló sí ọ́ ó ní bóun ti rí lẹ́nu àmẹ́bí ní kí ló rò kó sí ọ́ nínú ìwáyà wọ́n ń tètè ìmúnà rò balẹ̀ fura sí pọ́sọ́dà báyìí ẹni tó sunkún níbẹ̀ ni òun fura pé lábájá kọjá àmẹ́bí ní ẹ̀rọ pé wa nígbà tí wọ́n pè dé ànábì níbo ló jẹ́ wọn àwọn fúlàṣẹ wọn níbẹ̀ yá Rasulullah èmi náà wọn fẹ́ júmọ́ tó fi paralyze ànábì ní kí ló ṣe fún orí ha ah, ara rẹ̀ ó ti yá ìjù ìwú yà rẹ̀ ó yá o gbà mí ó yá ìbá yìí káwọn ó sì rí àkàrà ló fi fẹ́ júmọ́. ìtura ẹni pé ẹni tí bá lára rẹ̀ tó bá lágbára kan lára kó lè bá ti dé o àwọn agbára bí ẹsẹ̀ ní lára omi ò ní ìgbé yẹn wọlé ológun ọlọ́run bọ ẹrù ní ìtọ́jú tó bá lu wo nǹkan tó bá ní kí nǹkan ó ṣe ó ṣe ní ẹlòmíì tó àwọn ọmọ ọmọ tó kún kọ́ dáa gan ọ fẹ́ máa lọ ìyá fi jẹ́ ẹkún lẹ́kún yìí tí wọ́n tó ní ọlọ́rà yìí tó wọ́n gbé ìpínlẹ̀ tó náà dábàá mọ́ ìpínlẹ̀ yìí yóò sì máa lọ bí ti ń lọ wọ́n ti dáàbò ènìyàn ní dání wọlé pẹ̀lú bọ́lẹ̀ ní mọ́tò mo fẹ́ wọ mọ́tò mo bọ́lẹ̀ ní plane mo fẹ́ wọ mọ́tò ní Saudi Arabia náà mo ti rí mọ́tò kan tuntun ní owó tó fẹ́ gbà bí ibi tí ìyá rẹ̀ yọ gbà mọ́tò owó ìwà fẹ́ gbà tó ti ìyá rẹ̀ ilé ọjọ́ ìdílé mi ò ní àgbáyínú pàt olójú òdodo ni o sẹ́nu pé tìmọ̀ ẹni tó ń ti làá lójú ó ti fò ó ti sẹ́nu mọ́ ẹ wọ́n fi nínú gbogbo wọn ìsìlámù gbogbo wọn wọ́n lè sẹ́nu mọ́ wọn náà láfíríkà tí wọ́n bí ẹni tí ọba sẹ́nu mọ́ ẹ̀ ó tún mọ̀ náà lé àwọn ológun tí ó dọ̀ yorùbá kọ rẹ yóò kọyà rẹ yìí yẹsọ wọ́n fẹ́ yìí o yóò wá wọ́n pé tàkó àlè wọ́n yà pé wọ́n ti ra àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ gbà mí lọ́dọ̀ wọn ni wọ́n ti ń yèrè wọn ti láti wọ́n ti pẹ́ tó yẹ kó ẹtì yóò tún lọ́dọ̀ àwọn pásọ̀ alàbẹ̀ dàkún ọmọ ogun mi ni akọ yìí pọ̀ ọ̀sánù mi tọkọ́dọ̀ mi yà ebi mo ti ká lọ ẹ̀sánù mi jẹ́jẹ́ sábà jọ dà ní báyìí lọ́wọ́ ètò san ó kọ̀ wọlé náà wọ́n mú kàkiri wọ́n ti sanwó bàlá fà lẹ́yìn rẹ̀ wọ́n sanwó pásítọ̀ ní orí wọ́n tún wá lọ́dọ̀ babaláwo pé àwọn pásítọ̀ àtàwọn àti wọ́n àwọn olóògùn yìí tí wọ́n yá wọ́n dáná mọ́lẹ̀ kan náà wọ́n tún sanwó lọ́pọ̀ rẹ̀ náà àtìyá rẹ̀ fún babaláwo ọ̀nà kí ni wọ́n ẹ̀wọ́n ìjọ dàgbé ní wọ́n pè ní àbá méjèèjì bá ṣe gbòógì ọlọ́run tó ṣe èdè tọ́lọ̀ fẹ́ ṣe fún ọ iná dáhùn ara rẹ̀ wọ́n méjèèjì bá ṣe èdè gbòógì àdáwò tọ́lọ̀ fẹ́ ṣe fún ọ ọlọ́run ó lò wọ́n ní sábàbí ọlọ́run ó lò wọ́n ní kíni ó wá bẹ́ẹ̀ ní àwọn èèyàn mẹ́tọ́ jẹ́ mùsùlùmí sẹ́ẹ̀mà péjọ ní tẹ́lẹ̀ iná fẹ̀jú méjèèjì láyé àdẹ́dùwà Muhammad ọlọ́run lo ojú ní sábàbí ẹ̀yẹ babaláìsì lè lo nǹkan ní sábàbí fún wọn náà kọ́ wọ́n tẹ̀ ọ́ o ẹ wá ní ìṣòro lọ́nà fún yín èyí jẹ́ mùsùlùmí òdodo tó ní máa ń pẹ̀lú ọlọ́run kọ́ wá wòsàn tọ́gbà kọlù lọ́gbọ̀mí níjọ́ tí ìsìlámù ọ̀bá ní wòsàn náà ìsìlámù ọ̀jẹ́sìn tó pé ẹ̀sìn tó bá pé yóò ní pírọ́blẹ́mù yóò wá mú pírọ́blẹ́mù yóò tún ṣe yìí. ṣùgbọ́n fẹ́lẹ̀ láti kọlù òun náà wá sọ́nà kútù ẹlẹ́ẹ̀kejì Allahumma ayé zẹ́ sáà wà ní sèkú wà á dé lọ́sẹ̀ kọ́wé ní sèkú wà dẹ́gbẹ̀ àdá kàdá ẹ̀dí wà sọ́nà náà lè bá yẹ kẹlẹ́ wà fi dé àmín ya rabbal alamin. Avant d'aller chaque association, il a statué sa parole au sud vie. Alors, on a essayé de qu'est-ce que c'est que l'envie L'envie, lorsqu'on a vu quelqu'un, on a eu du mal. Donc, la mission s'apparente sur trois, sur cinq choses. La première de ces choses est que ce que tu l'envie dans la société, lorsqu'on a envie quelqu'un, ça détruit la famille, ça détruit la société, ça détruit les associations. Donc, la vie c'est une maladie de vraiment qui existe parmi les autres. Et il a défini les différentes façons d'envie. Les différents sont d'envie. Il a dit, il y a une envie, d'autres ont envie, les autres ont envie. C'est-à-dire, être à la place de l'autre. Les jalousies en fait. Les propre façon de vie, c'est la jalousie. comme on peut j'ai envie de quelqu'un en souhaitant que cette personne-là ne grandit pas dans sa vie, pas de succès.